بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله الذي بنعمته وبفضله تتم الصالحات والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك بفهم ألون أترى عليكم كي ألون أتولاري فون النبي و صلى الله عليه وسلم أولا لي النبي أولا صحابة àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tá nàbì mú wa bá wa tí alkiyama eléyìí ni ètò yìí tó wa dáwàtul haqqi ìpèpè òdodo ètò máa ń dé sí tìgbọ̀ wa láti ilé agbóhùnsáfẹ́fẹ́ Premier FM ninety three dot five dùgbẹ̀ ní ìlú Ìbàdàn èyí tí àwọn ẹrú ọlọ́run kan ṣe onígbọ̀wọ́ kọ́nàmbanisàn wọn lẹ́sàn-án olóore tí àwọn afáwa fadilatul imam asheikh suleiman muhammad al-awwal tí wọ́n jẹ́ afáwa àgbà ní mọ́sálásí ńlá yànnà bódìjà bákan náà ìmáàmù àgbà fún wa ní mọ́sálásí ní green mosque ní gbàgì tí wọ́n bá ní tẹ̀síwájú lórí tó ní bá ṣe pẹ̀lú ìrìn àjò ojú oorun tí ó ń jẹ́ sí ṣe alimadamat wọ́n ti bá ní tẹ̀síwájú dáàyè kan pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bí tí wọ́n bá ní bá dé náà wọ́n ti máa tẹ̀síwájú ní ìdájí falyatafaddal mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم قال لا يأ يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل الصلاة وبركاته مسلمين الحمد لله Àtọrọ àlékún ìkẹ́lá àti gẹ̀rẹ̀ fán Nabi sallallahu alaihi wasallam ẹni tọ́lọ̀ ọ̀rọ̀ láti bá àmà jẹ́kẹ̀ fún gbogbo wa. Allahu bá ní sàlékún òkè ànábì wa, bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn arìnrìn àti

bóò ni àṣẹ máa ń tú àlà àìtí ìdébi àwọn òǹdè gbogbo àwọn nǹkan yìí akànkó wa jumlatan à ń padà bó àṣàlàyé yẹ mufassala àṣàlàyé yẹ lẹ́yọlẹ́yọ ṣùgbọ́n à ń sọ lódìdí báyìí bákan náà èntà àjọyọ̀ aláàánú wípé tẹ́ ẹ má òwe tó gbajúgbajà tàbí ọ̀rọ̀ ọgbọ́n táwọn ìyàbá ìgbọ́rọ̀ kalẹ̀ àmọ́ fi tú òwe láì mú ọ̀rọ̀ tí a máa ń sọ nípa ń bá lálàpọ̀ ń da ẹran àrùn ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ àwọn ẹranko abìjà tó wá sùn lọ ojú àwọn olùsílẹ̀ làbáwọn tó wé e sùn lọ ó ń tàn ọlá nìyẹn rẹ̀ ṣùgbọ́n súnmọ́ kọ́mọ̀ láti yọ lórí nǹkan bá dáwọ́lé lórí kò mójútó ohun tí ń ṣe dáadáa alákúlé ìyẹn clear ṣùgbọ́n afẹ́ ká mú àpọ́ǹtì kan lọ àwọn alákàn bẹ tọ́jọ́ wípé wọ́n wà ní ipò kó tètè yéèyàn nkẹ́kẹ́ sì ni máa ń dá sí ọ̀rọ̀ aláhùn tí ó fi tètè kí ni nǹkan náà àwọn àfáà wà áwùlà máa tí wọ́n bá fẹ́ tú àlà tó bá jẹ́ pé àlá yẹn ti ní nǹkan rí tọ́ka nínú Qur'an àjọ wípé àlá yìí ó ti di ìrọ̀rùn ní tútúnù ṣé alẹ́ rí lórí eléyìí kàmán yàrá nafsahu fi safina bíi kéèyàn orí rẹ̀ nínú ọkọ̀ ojú omi a sábà túmọ̀ najatun minal khawf wípé èèyàn là níbi tí ń pa aláyà nìyẹn ba ìrí ọkọ̀ ojú omi lójú rẹ̀ ó pé sí méjì ọkọ̀ ojú omi kan bẹ̀rí tó ti nítàn tó jẹ́ ìyá gbogbo ọkọ̀ ojú omi ó ń lọ́kọ̀ ojú omi ànàbí nù rẹ̀ kí èèyàn bá lọ́la rí ọkọ̀ ojú ànàbí nù lójú rẹ̀ kí n túmọ̀ tiẹ̀ ká mọ́ òde tó bá wá jẹ́ pé ojú omi ti nù rí lójú rẹ̀ yẹn ìrọ̀ ọkọ̀ ojú omi mi bá rí ọ̀tọ̀ ẹjẹ́ àtàràtàrà lọ síbi ti ọkọ̀ ojú omi ti ànábì náà àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala ọsọ ń tọ́pọ̀ fún nípa ìtànábì náà nínú al-Qur'an wa huwa awwalu rasulin bu'itha ila alil ardi ó kékékékékéké àwọn èèyàn rẹ̀ wọn ò gbà tiẹ̀ àìmọye ọdún gbọ́ọ́rọ́ ó ní ànábì ló fi kékékékéké fáwọn èèyàn ọlọ́run sọ wípé wọ́n lọ́kọ̀ọ́dọ̀ sọ́nà Nuhan ila qawmihi falabitha fihim alfa sanatin ọlọ́run ní àárẹ̀ ànábì Nuhu sí àwọn èèyàn rẹ̀ sálàbí sàfihìn alifasanatin ó lo ẹgbẹ̀rún ọdún kan láàrin wọn ilá khamsina aman ẹ̀kàndín àádọ́ta ọdún jẹ́mọ́ sí iye ọdún tàbí inú lọ́lọ́ láyé nu àwọn tí ẹ máa ń túbà mistake ni o kó tó di pé tú fáànù ṣẹlẹ̀ anabi nuhu fi nine hundred and fifty years kò fi ń pèpè ìtumọ̀ tọ́lọ̀ ọba sọnù fọlọ́bí sàfihìn alifasanatin fihim àìsí kọ́ omi yìí ألف سنة إلا خمسين عاما فا فا فا فأخذهم الطوفان ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wà mú túfánù wà lẹ́yìn ìgbà tí ànábì ti ń fi odidi nine hundred and fifty years títí fi ń pèpè òun lọ̀kẹ́ náà àwọn àjọ̀kọ́ fi sọ wípé nàìjíríà ya rabbi nuhan wa tajabuta lahu. nàìjíríà ya rabbi nuhan wa tajabuta lahu. kí fúlíkì máa kiri. في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا عاش يدعو بآيات مبينة وعاش يدعو بآيات مبينة في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين àfáàní èmi rẹ̀ olúwa bá mi nínú ìṣòro ọ̀lẹ́ lómi àpọ̀. Nàìjíríà ya Rabbi Nuhan wọ́n ṣàjẹ́ bí tẹ́lẹ̀hu. Wọ́n ní ìṣòro tí mo wà yìí, wọ́n níbẹ̀ ni wọ́n bá lọ, ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n lọ́wọ́ bá mo ní. Nàìjíríà ya Rabbi Nuhan wọ́n ṣàjẹ́ bí tẹ́lẹ̀hu. Àwọn kan bí ní pé kí ló fi ọlọ́kọ̀ balẹ̀ pé ó dìde lórí àárẹ̀ tó wà yìí. Àwọn kan bí ní pé kí ló fi ọlọ́kọ̀ balẹ̀ pé ó sì bímọ láyé ẹnkan ń bi ní wípé kí ló fi ọlọ́kàn balẹ̀ pé ti padà kọ̀rí láyé ẹnkan ń bi ní pé kí ló fi ọlọ́kàn balẹ̀ pé ọdọ̀gà lẹ́nu ìfẹ́ tó fi lè ti jọ irú tí ń ṣe ìpò òpó ń bẹ̀ síwẹ̀ ti ṣẹlẹ̀ rí o ti mọ̀ wá ń dá lóòpé nàìjíríà ó tàyà rọ̀ gbogbo mùsùlùmí tí ń gbọ́ mi lóru òní ẹ kú oríire o àfá ní nàìjíríà ìtàyà rọ̀ bínú ọlọ́pàá táwọn ẹ̀bá tẹ́bàrá ọmọ fi mí ṣe ẹ̀yẹ́ pé ní ìkọ́lé wọ́n mọ̀ fi ṣe ẹ̀yẹ pé tí ìbímọ wọ́n mọ̀ fi ṣe ẹ̀yẹ pé ń dìde lórí ààrẹ láti yọjọ́ yìí wọ́n mọ̀ fi ṣe ẹ̀yẹ pé ń tí ìmọ̀ kẹwọ́n bó ṣe yẹ kí n mọ̀ tó wọ́n mọ̀ fi ṣe ẹ̀yẹ pé ń tí ìmọ̀wé tó lọ bí mọ̀ tó wọ́n mọ̀ fi ṣe ẹ̀yẹ pé ń tí ìlówó tó lọ bá à nàìjíríà yẹ sàyà ọ̀dùnú wọ́n wá sọ bẹ́ẹ̀ ló ṣe là wẹ́sà jábútàlà ọ̀là o tún gbàdúrà rẹ̀ ó borí ọ̀tá o tún fún lóore lẹ́yìn ìgbà náà. kí fúlíkì máa kiri. máa kiri fìyà mi máa ṣe hún náà. Tí fúlíkì máa kiri fìyà mi máa ṣe hún. Ìwọ́n náà balọ̀lá nábì Núhù níbi ọkọ̀ ojú omi kẹ máa kiri ọkọ̀ ojú omi ó kún fìlìfúlìkì mẹ̀ṣúrúnà nínú àgbà ńlá omi títí rìn kèéso omi òkun omi òkun tó pure fọ́kòjò tó fẹ́fẹ́ rìn bẹ́ẹ̀ lọ́nà wo omi tèǹtí ọkọ̀ ànábìnú ti ń rìn àkùfágbò gbogbo ti ń bẹ ọfọ bẹ gbogbo ogi owó lulẹ̀ bẹ òkè orun bẹ gbogbo ilé orun bẹ jẹgbẹjẹgbọn ní gbogbo tó ń bẹ. ọkọ̀ ojú omi bí òní tẹ́tù kò ní bírèkì kò ní kan ìwọ ń wà lọ pẹ̀lú àṣẹ ìwọ lọ́wọ́ ọba ànúbìnú wà ń wà lọ ń lọ ń lọ ń lọ títí títí èbúté ògo bẹ́ẹ̀ sì ni ànábì inú rìn wá. wà á ṣàyẹ́dẹ́ ó bí àyà ti mú báyìí náà ti. ó tẹ̀mí lórílẹ̀ tí ń pèpè pẹ̀lú àwọn àrísàmì ọlọ́run ọba tó fojú hàn ẹ wá ṣètò ọlọ́run ẹ mọ́ pàṣẹpọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ọba ńlá ni ọba tí òbí dáníkò òbí ni kí tóbi fẹ́ràn ọba yìí ó ń pariwo fún pariwo fún fúngbà mélòó في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين ìtumọ̀ rẹ̀ ọwọ́ padà ń pèpè fún ẹgbẹ̀rún ọdún kan ó dín àádọ́ta ní one hundred and fifty years ó làmì fi pèpè ìyọ̀ ànábì nùhù kó tó di pé túfánù ṣẹlẹ̀ ọdún mẹ́lẹ̀ wà lọ́lẹ̀ yìí túfánù ọ̀rọ̀ wà dákọ̀ yàn ṣùgbọ́n ẹ̀rẹ̀ ànàbí inú olo náà ti àṣàyè ìtumọ̀ kọ́hún o ìtumọ̀ áyà hmm. kọ́hún o àwa ń bọ̀. فدار العلم اقمتنا إلى القرآن ترشدنا ṣe gbogbo òbí ló ń bẹ láwọn fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè lára ìlànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sílé ẹ̀kọ́ rẹ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá tí í ṣe alquran ìdí pàtàkì rẹ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfidil quran wa dirasatil islamiyya institute of quranic memorization and islamic studies itnis ìyànà bódìjà ọjọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa kọ fadilatu sheikh sulaiman muhammad awwal amubiyaya àwọn ìpele tá a ti yamọ kalẹ̀ kọ anonymization híhá alukọ arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tafsir quran ló ń pe gbogbo òbí pé ẹ wá fún àwọn ọmọ yín dolóríire. téèyàn bá wá lálàá lójú rẹ̀ póun rí ọkọ̀ ojú omi ànábì Nuhu kí ni sábà máa túmọ̀ sí àwọn onímímà wọn ni ru'yatu safinati Nuhin alayhi salam kéèyàn orí ọkọ̀ ojú omi ànábì Nuhu lójú ran tẹ̀dúlù alal afrahi wal masarrat in ti máa túmọ̀ sí wípé ìdùnnú ti súnmọ́ yàn ayọ̀ ti súnmọ́ yàn ìfọ̀kànbalẹ̀ ti súnmọ́ yàn ìtẹ̀yàn létí pẹ́tipẹ́ tí ò tó èèyàn lọ ó ti súnmọ́ èèyàn tí ó tó èèyàn lọ nígbà míì a máa rí bẹ́ẹ̀ a sì máa túmọ̀ nùzúlò lọ́rọ̀ yìí àgbọn ìjà pé tó bá jẹ́ wípé ìlú tí èèyàn ti la wọ́n ti rí òjò ti pẹ́ pẹ̀lú ògùn ọlọ́run omi ó sùn mọ́ wọn wọ́n rí omi tí ò ní pẹ́ tí ò ní jìnnà ilá ayakunu zalimina fa iná òye dúró alqati ìwàlùbàlà àyàfi tó bá pàwọn aráàlú wọn bá kọ̀yìn ìsọlọ́run tí wọ́n bá kọ̀yìn ìsọlọ́run lu kan tẹ́nìkan nu wọn wá padà lálàá wípé òun rí ọkọ̀ ojú ọ̀nà ó làdánwò àti kọ́àtù àti kọ́lọ̀ wọn padà sí omi mọ́ wọn ọ̀daràn lọ́n fẹ́ kọsẹ̀lẹ̀ sí wọn. bákan náà safinatu nabiyyillahi Nuh kéèyàn ò rí ọkọ̀ ojú omi ànábì Nuhu lójú ran ìtumọ̀ túmọ̀ sí ìṣípayá kúrò níbi ntọ́ bá le èèyàn là mí lè ṣàdá id ní gbogbo àwọn aburú nǹkan tí máa lè láyé kéèyàn máa takù èèyàn là ń bẹ̀ kódà a jẹ́ àsàlámà kéèyàn ọ̀la mínà lè gọ́rọ́pì lílì mùsàfìrí nà fìlì báhárì bẹ́yà ló ojú omi náà wà lẹ́nu kí wọ́n lòun lálàrí ọkọ̀ ojú omi ànábì nù àdìyàn fẹ́ gọ́kọ̀ ojú omi gbogbo tó yọ ọ̀sẹ̀lẹ̀ sí wọn lórí ìgbà tí wọ́n bá ń gọ́kọ̀ ojú omi lọ pẹ̀lú ògùn ọlọ́run wọ́n padà là ń bẹ̀ ni ìgbà míì sì ń bẹ èèyàn ní sínú ọkọ̀ ojú omi èèyàn sì rà pòun rí ọkọ̀ ojú omi ànábì nù ìlú tí ó wà òjò ọmọràn bẹ́ẹ̀ dédé kọ́dà kò sí inú ìpayà kankan nígbà míì téèyàn bá la tó bá lọ rè jẹ́pẹ́ tí ò tí ì màrí ni a sábà máa túmọ̀ wípé yọ̀ọ́ màrí tí ò ní pẹ́ sígbà yẹn tọ́mọ tó ti márì ọwọ́ ń lù òjò ń ràn gbogbo ẹ̀rí bó ti yẹ kó rí gbogbo kan lọ́gbọ́n ẹ̀kọ́ lọ a máa túmọ̀ alimansibu àlìjẹ̀lì hmm. ọlọ́run fẹ́ fún ní ipò tó tó ju ipò tí ń bẹ́ńbẹ̀ lọ́wọ́ lọ a máa túmọ̀ rẹ̀ bí ogun tá a kàrẹ́ bá tó wà pẹ̀lú ìrìn náà o ti lóbin ọwọ́ à ń dáa wà a túmọ̀ túmọ̀ ànásírù alàlẹ́ àdá gbogbo bí èèyàn bá ti jẹ́ pé ọ̀tà lórí kìrìkẹ́ èèyàn bí èèyàn bá ọkọ̀ ojú ọ̀nà àdébìnú yìí ọlọ́run a máa fi ilẹ̀ báyìí wọ́n wà ẹ bàbá wọn ń jọ wà ní ekéwú wọ́n máa pé gbé ń lérí ọ̀tá mi téńté gbé mi lérí ọ̀tá mi téńté gbé mi lérí ọ̀tá mi téńté ọlọ́run gbé mi lérí ọ̀tá mi téńté ọ̀tá di bàtà kí ló ń bọ̀ sẹ́sẹ́ gbé mi lórí ọ̀tá mi téńté ọ̀tá wà nísàlẹ̀ kémi wà lókè gbé mi lérí ọ̀tá mi téńté kí ló wá gbogbo àwọn atótónu ìlátónu ẹ mọ̀ ń bí ọ̀rọ̀ alátàǹsára yèrè o nítorí pé Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ̀rọ̀ nípa ọkọ̀jọ àbí nùúyì àti bọ́lọ̀ ń ṣe lànà bí nùúwù tán ìntọ́nà ń sọ ní wípé walaqad arsalna nuhan ila qawmihi falabitha fihim فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة فجعلناها فجعلناها آية للعالمين ọlọ́lọ́ ní ànábì Nuuhu nígbẹ̀yìngbẹ̀yìn fa àǹjẹ́yìnà wà àṣàbà sẹ̀fìnà àná ànábì Nuuhu àtọ́ àtàwọn èèyàn tẹ́ ń bẹ́nu ọkọ̀ ojú omi ajẹ́ wípé tọ́lọ̀ ń bá ń fi ọkọ̀ ojú omi ànábì Nuuhu ìhànàyàn lójú ran gbogbo tí ó máa túmọ̀ sí tẹ́yìn sí ń bọ́lọ̀ ń ọba lọ́bọ́lọ̀ ń ṣe ń fẹ́ kọ́ gbà wípé oore lòun ọba ń bẹ́ẹ̀ ọkọ̀ ojú omi ànábìnú àá ogunlẹ̀ láàyọ̀ kò sí wàhálà olúwa tó ṣe yẹn fàánà bínú wà mẹ́ta wàhálà sí wà lágbàdá ọkọ̀ ojú omi àná bínú wà ogunlẹ̀ láàyọ̀ kò sí wàhálà ọlọ́run tó ṣe ẹ̀fà náà bínú wa mọ́dà wàhálà sí wa lágbàdá. àwọn ojú kan lò ojú kejì tí ìbọn wá rí ọkọ̀ ojú omi tí èyí ṣe ti ànábì náà alẹ́ kàtó nǹkan bíi twenty tó náà máa sábà túmọ̀ sí tá a bá sì ń wò lọ wò bọ́ náà a fi ń close to thirty to forty fún wa ọ̀rọ̀ sì ń bọ̀ níbi eléyìí ìgbà míì omi tọ́wọ́ á jẹ́ pé òun náà ló ní ọkọ̀ ojú omi fàbùtàlá àhà lọ́ba kí ọkọ̀ ojú omi rẹ̀ lọ́ba gbé mi irú àlà bẹ́ẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ èèyàn ọmọ wípé èèyàn ó ta ọkọ̀ ojú omi jẹun káyìn ni jẹ́mọ́ àbí àbá mẹ́láyé náà lójú ayé ọkọ̀ àmàlàṣẹ́ ń wájú ó sì parí ẹ̀tàn náà kò sí àga tó kù máàmà túmọ̀ gbogbo ń bá mọ́ ní bá mọ́ ẹ jẹ́ nǹkan àgùn béèyàn bẹ́ẹ̀ mi lójú ran èèyàn ó ta jẹun ilá ala Allah ọlọ́run nìkan ó gbé mi ọlọ́run nìkan ló lè chẹ́ǹjì àlámàdì fún yàn bákan náà lójú rẹ̀ bí èèyàn bá tún rí ọkọ̀ ojú omi tí èèyàn bá rí ọkọ̀ omi nígbà míì a máa túmọ̀ ìsìláàmù tí ó pí ọ̀tẹ́ èèyàn ó ṣe irú ìsìláàmù wo alẹ́bí yunji jahali wàlí fitina ìsìláàmù èyí tó jẹ́ pé yóò mú yànlá ọlọ́run fi yànlá pẹ̀lú rẹ̀ kó yọ wọ̀ná gbogbo náà ìsìláàmù tí àwọn kan fẹ́ máa pé ìsìláàmù tàwọn nu èèyàn ò ní ní ṣáúbù lọ́pọlọ yìí tí ń pè ṣáúbù ó ní àbàwọ́n láti ibi tí wọ́n bá ní ṣíìbà lábàní lábà máa ń lò tí wọ́n bá ti fomi kún wàrà tí wọ́n bá ti fi omi tí wọ́n bá ti pomi wàrà tí wàrà ọ̀bà pí ọ̀mà wọ́n ní ah ṣọ́ọ̀bù ń bẹ́ ń bi tí èèyàn bá wá jẹun tí pé àwọn nǹkan kan bẹ lọ́pọlọ rẹ̀ tó kù díẹ̀ káàtó oníkìlá wà kùránì ní òjò wọn máa ráyè fọnu mọ́ wọ́n ní kí lọ́pàá ní à ah, nígbà tó wọ́n bẹ̀rẹ̀ tìlàwọ́ àbí ojú orí méjì ní ìsìn ẹrù pàtẹ́ ní kò fi fọnu òun ti tìlàwọ́ àbí ojú orí méjì àdúgbò ìsọ fún lórí aláàfin kan èyí ọ̀nà balada mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá irú sẹ́wù báwọn kéèyàn bá lọ lójú ran nígbà míì gbogbo orú àwọn òròrí wọn ran wọn ran kẹ̀kẹ́ ta olóhùn nípa wọn ní kí ló dé ó ní sọ́kọ́rọ̀ ní gbogbo nǹkan ní máa sáfàmà fọlọ́ ìgbà tẹ́lẹ̀ náà bá sì ń kú sàyé tí ń sáfàmà òun ọmọ gbà lórí ẹ̀ wọ́n ní kí lọ́la tiẹ̀ tí ọmọ gbà ó ní sẹ́gbọ́n ló ń la ẹ̀mí rẹ̀ tí ò fi kú irú àwọn ìsìlámù báyìí èèyàn ọ̀là ń bẹ̀ bákan náà béèyàn bá lálàá rí ọkọ̀ ojú omi lójú rẹ̀ ń gbà mí ṣùgbọ́n gbà téèyàn ó rí ọkọ̀ ojú omi pò lọ́kọ̀ ojú omi bá fò kó lójú omi ní bá ń fò káàkiri lójú sánmà yóò fò káàkiri lójú sánmà a máa túmọ̀ ìsúnmọ́ ikú ẹ̀ ń tọ́ làwọn lọ́pọ̀lọpọ̀ gbà. bí ẹ bá wáyàn kó lẹ́nu bó wọ́n wà lọ. wọ́n wà lọ́nà sàárè nu àmọ́ bákan náà téèyàn bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọmọ akọ̀tà máa ń yẹlé o lọ́wọ́ á rí ọkọ̀ ojú omi lójú ran ṣùgbọ́n nígbà tó rí ọkọ̀ ojú omi kọ́ọ̀jà tẹ̀lẹ̀ ọkọ̀ ń jáde kúrò lórí omi lọ́ba bọ́ sórí ẹ̀pẹ̀ wà bíi àlẹ́ yìí ohun gangan náà wá wà pẹ̀lú ọkọ̀ ojú omi wọn wá jọ ń lọ lórí èpẹ̀ lórí èpẹ̀ ká ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà èyí tí ẹ sábà máa ń fì sí ni pé irú ẹni tí ń wá mọ ọlọ́run dànù bíi wọn tẹ́ bá rí mọ̀ yẹn tẹ́ kọ́rọ̀jà fi ilmihi wàjìdáàlìhi ìlà bíbí a. ohun tán yóò fi máa ń takùtọ̀ lọ́n kẹ́yìn ni. ọkọ̀ ojú omi ni àmọ́ bíbí ti rìn. ọlọ́run àmì bẹ́ẹ̀. ó kò níbi títí rìn. ọbọ̀ orí ẹ̀pẹ̀. owó ọ̀wà bá sáré sọ̀kalẹ̀ fún òṣìṣẹ́ ìgbó òkú lórí omi. Hmm. kọ́ ọ. àwọn kíni àá padà gẹ́ẹ̀tì ẹ̀ jù lọ bí ìpínlẹ̀ pẹ̀lú àwọn bọ̀wábìtù tá à ń ṣe kíni o tá à ń káàbọ̀. bákan náà ọkọ̀ ojú omi ń gbà mí kéèyàn bá rí ọkọ̀ ojú omi lójú rẹ̀ fankasarọ̀ lọ bá fọ́ pẹ́ sígbà tọkọ̀ ojú omi fọ́ pẹ́ ọyà sí ìyá sọ̀rọ̀ èèyàn wá ń dura ní náà irú kí alẹ́ yìí rẹ̀ wàtàfàrọ̀ ọ̀t àlìwá àṣọ wọ́n gbìyànjú gbìyànjú kò rí nǹkan kan sàn bẹ́ẹ̀ a sábà máa tọ́ka so tírú ẹni bẹ́ẹ̀ bá ń bẹ láyé yìí tí sábà máa sáré fẹ́ forí sọ ònìkan mọ́ pẹ̀ sí gbàùn ni màmá rí òkú torí pé n tó kó o nú nígbà tí ò tí ì máa jẹ èèyàn ìyá yìí náà ni ọ wà ní ọkọ̀ ojú omi lórí omi ọkọ̀ ojú omi wá fọ́ ọ wà rí nǹkan kan mú tó o fi lè máa wẹra rẹ lọ padà lórí rẹ gbogbo ẹ̀ sápọ̀tán lọ́ abára rẹ ní àárín ìdí odò òun náà máa ń ṣe kí ni o ọmọ ń túmọ̀ bẹ́ẹ̀ bákan náà bí ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó bá rí ọkọ̀ ojú omi ń gbà míì tó rẹwà pípọ̀ ó ń súnmọ́ ọkọ̀ tó bẹ̀rẹ̀ náà súnmọ́ náà a máa túmọ̀ ìpàdé onímímà kéèyàn tọpasẹ̀ rẹ̀ dọ́dọ̀ ọlọ́run ọba tí ó jẹ́ kò ní kó sí ọwọ́ kíni ọwọ́ àgbájú ẹ̀ a máa rí bẹ́ẹ̀. bákan náà omi lójú ọ̀ràn nígbà míì tí ìlú bìnrin ọwọ́ pé òun ra omi a máa túmọ̀ ẹni bẹ́ẹ̀ ẹ rí pé nǹkan kọ̀ọ̀kan tá à ń pẹ̀lú ìṣẹ̀mí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń rí nǹkan náà lọ́nà tí wọ́n gbà ń rí jẹ́mọ́ ẹ̀dá kan ẹjẹ́ á mú pọ́ǹtì ìṣọwọ́ nípa tó ní bá ṣe pẹ̀lú ọkọ̀ ojú omi náà ni ṣáájú ká tó parí ètò ni ọkọ̀ ojú omi tí ìrànbá rí lójú ran fa mọ̀wádìí kọ̀t lọ́ba tẹ́rì ṣùgbọ́n gbàtọ̀ tẹ́rì èèyàn náà sì ń bẹnu abala èèyàn wá ń fi ń tura rẹ̀ lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ rírìn náà slow ṣùgbọ́n èèyàn ọ̀sàgbàrà tẹ̀rì mọ́ pákó ya ni o páànù kan ni o ṣùgbọ́n láàárọ̀ ọkọ̀ ojú mi gangan ló ti mú asábà máa túmọ̀ tí èèyàn bá ń bẹ lábẹ́ ọ̀gá àwọn tí èèyàn jọ wà pẹ̀lú ọ̀gá yẹn wọ́n máa bà àyàn jẹ́ fọ́gáhùn ìbàjẹ́ ọ̀wà padà fọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà ṣùgbọ́n gbẹ̀yìngbẹ̀yìn fàhùwà lẹ́dí yàtàgọ́lá pẹ̀lú ògbọ́lọ̀ ọ̀gá wọn padà mọ̀ wípé àṣẹ wọn ṣùgbọ́n òtútù yóò ti mú aláṣọ rẹ̀ ọlọ́run ó mòlé àwọn tì náà o hmm. ṣùgbọ́n tútù ó ti mú hmm. aláṣọ rẹ̀ hmm. ọlọ́run bàbá kan sànú wa o gbogbo ń tà ń sọ yìí kèé ṣe yìí mọ́ pa ṣùgbọ́n táwọn náà bá ń bá wa lọ á rí wípé àà eléyìí kọjá fi wéra wọn eléyìí gan bí làkàyè ṣe ń gbọ́ ìní ìntì ń fà tí nǹkan fi ń rí bẹ́ẹ̀ ni làkàyè sì ń so pọ̀ náà bó kàkó àti ń sọ ìntà alẹ́ kàlú ọ̀rọ̀ ọkọ̀ ojú omi ó lé ní nǹkan six hundred ṣùgbọ́n àlàkùnlé hàn ẹja ń bàbọ̀ díẹ̀díẹ̀ kí ló wàá fàtà tètè tó ọ̀rọ̀ àlàtì tó ní bá ti pẹ̀lú ojú omi a ní ọlọ́run ti yan nínú alukur'an wà áwùlà máa tó àbàrò bìí rú'yà wà áwùlà máa yẹ kúrò tàbír bìí alukur'an in tó tẹ́jú ní pé tí tíyàn bá lálà tí tí ìjẹba ti wà ní alukur'an a rí wípé òun tètè súnmọ́ wá ìtumọ̀ inshallah rahman a tún lè mú ẹ̀rí sí wa tó bá di ọ̀rá lórí eléyìí tàbí ká kó sínú súnà tàbí ẹ̀ǹtọ́ bá wá látọ̀dọ̀ àwọn sálàf àbí ọlọ́sọ̀ àtàjọ kan sóre àtàwọn àtẹ̀yìn mú wa dúró yá rẹ́rìn pàdé rẹ ni májà sọ̀hún pàdé rẹ o la hawla wala quwwata illa billahi al-ali دار الإيمان دار الإيمان دار التقوى والإيمان